èní which is sixth of october twenty twenty náà àwọn tẹ bá ka ìròyìn yìí ẹ ẹ kà á òun rèé plato ṣẹ́rí òun rèé plato ruler killed by herdsmen àwọn herdsmen yìí náà ni now ẹ ṣàkíyèsí dáadáa wọ́n ní ruler àwọn tó ń rúlu plato ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń pera ẹ ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀yin prominent people nílẹ̀ yorùbá ah ẹ dìde ẹ dìde wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kì máa ń parọ́ yorùbá máa ló ń pòwe yìí wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ o ṣùgbọ́n aràn tó bá gbọ́n ni o ṣẹ́dá àwọn pípù yìí sìn àwọn olórí olórí olórí tó wà nílùú yẹn ni wọ́n ń pa lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ń pa ẹ̀dẹ̀mọ̀ túmọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní pa olórí níbì kan àti mú àwọn ọmọ ẹ̀yìn kò ní le mọ́ àwọn pípù yìí wọ́n ní strategy wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ń la rẹ̀ fi ń pariwo ipe tá a bá ṣọ́ra gbogbo kínní náà máa ṣẹlẹ̀ ní south west ẹ wo gọ́fúnà Borno kò lè rìn mọ́ nílùú ẹ̀ ṣó dìgbà tó bá ṣẹlẹ̀ ní south west ni a dẹ̀ ń pariwo lójoojúmọ́ o ok ẹ wo eléyìí sìn this is this is dábàáwò ń sìn this is July two thousand and twelve eight of July two thousand and twelve ṣẹ̀rí báyẹn sìn ni wọ́n pa máa yìí dànù killed ó nìyẹn ṣe rí killed by Fulani herdsmen òun náà ni been killed ní two thousand and twelve eléyìí tí wọ́n máa ṣí máa ṣí now ẹ tún wo eléyìí náà sìn suspected Fulani herdsmen killed Plateau traditional ruler hey, ẹ̀yin traditional ruler ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba hey, ẹ dìde ẹ dìde ẹ dìde hey ẹ dìde ẹ má má jẹ́ kí ilẹ̀ yorùbá kó máa di báyìí south west tó máa gbọ́dọ̀ di báyìí a máa ń pariwo ẹ bauchi governor fúnra rẹ̀ ló ń fẹnu ara ẹ̀ sọ ó láwọn ti ń kó gbogbo fúlàní wọlé yorùbá ó náà dẹ̀ máa dẹran lọ síbi tó bá wù wọ́n gọ́vnà kano máa ti sọ the same thing wọ́n láwọn tó ń fún wọn lówó kaduna náà ti sọ the same thing wọ́n tó ń fún àwọn fúlàní lówó ẹ dìde àwọn fúlàní ìlú mi ni wọ́n ń kó wọn wọlé ilẹ̀ nàìjíríà wọ́n dẹ̀ ní anywhere náà máa ṣẹ́tù sí ẹ jẹ́ ká jáde nínú nàìjíríà káwọn pípé kan tó sọ ilẹ̀ yorùbá di báṣabàṣa báṣubàṣu ṣẹ̀rínsìn ẹ máa wo àkíyèsí tí mò ń ṣe ẹ rí ké gbogbo àwọn tí wọ́n ń pa yìí traditional ruler ni wọ́n àwọn traditional ruler gangan ṣẹ́rí ẹlẹ́wọ̀ news eléyìísìn ìròyìn eléyìísìn èní gangan ni òun rèé this is 6th of october 2020. twenty ṣẹ́rí báyẹn sìn wọ́n sì tún lọ pa five wọ́n pa traditional rulers and another five people okay now ẹ jẹ́ ká tún lọ sí ìròyìn míì ẹ wo eléyìí sìn Sahara reporter náà tún ni this is twenty second of September twenty twenty náà again tá a bá tún tẹ̀ ẹ́ òun rèé iṣẹ́ tuntun rèé second September twenty twenty tension in Plateau as suspected Fulani men kill traditional ruler again traditional ruler àwọn olórí ibẹ̀ náà ń pa àwọn olórí ibẹ̀ náà ń pa ẹ jí ẹ̀yin ọmọ yorùbá ẹ jí ẹ jí ẹ wọ àwọn èèyàn tí kìíní ti ṣẹlẹ̀ sínsìn ayé wọn ò lè rí bákan náà mọ́ ọkọ tán ti pa ayé ìyàwó yẹn ò lè rí bákan náà mọ́ ìyàwó tán pa náà ayé ọkọ ò lè rí bákan náà mọ́ ayé àwọn ọmọ yẹn ti bàjẹ́ àwọn tí wọn ti ẹ̀ pa tọkàn tí ẹ̀ jí gbé gan tán gbawó lọ́wọ́ wọn gan ṣe rí trauma tó máa wà nú ayé wọn gan ayé wọn ò lè rí bákan náà mọ́ láéláé a dẹ̀ ń pariwo à ń pariwo bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ẹ Odùduwà republic yìí wípé àsìkò yẹn ò tí ì tó àkókò yẹn ò tí ì tó nítorí wọn ò máa tí ì kidnap ẹni ọjọ́ tó bá máa kidnap ẹ lọ́jọ́ kan wàá mọ̀ wípé you are not a Nigerian that you are a, uh, you are a Yoruba citizen ìgbà ẹlẹ́mà tó mọ̀ pé ó ti tó àkókò fún wa láti gba ilẹ̀ yorùbá ó ti tó àkókò fún wa wípé a fẹ́ bá àwọn ẹ̀yà míì ṣe mọ́ a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira náà bí o tẹ̀ tún fẹ́ ṣí àwọn sà mélòó tí máa máa gbé kí máa ṣí ohun rèé ẹ̀tún wọlé náà sí this is february twenty twenty sahara reporter náà ni mélòó la fẹ́ kà twenty eighteen bọ́n ṣe lọ nìyẹn ẹ jẹ́ n tó lọ ṣí another one ẹ wò eléyìí sí this is ẹwẹ́ lẹ́yìn sìn six days ago six days ago tún lélẹ́yìí o ṣẹ́rí sìn pm news ṣé pm news àmọ́ ah, pm news ni suspected herdsmen strike ten traditional rulers again dead in play two traditional rulers. náà tún ń pa wọ́n mọ̀ nǹkan tó ń ṣe o wọ́n mú àwọn olórí kúrò níbẹ̀ ni o wọ́n mú àwọn olórí ìlú yẹn kúrò níbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tán fi máa gba ìlú yẹn tán à ń tẹnu mọ́ o à ń tẹnu mọ́ o kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní south west o ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ o ṣùgbọ́n aràn tó bá gbọ́n ẹ tún jẹ́ ká tún lọ lẹ́ẹ̀kan sí punch paper náà tún lè léyìí ṣẹ́rí breaking herdsmen kill plateau monarch olórí náà tún nìyẹn àti driver ẹ ti rí sìn ṣe ti rí sìn ṣe ti rí àwọn olórí ibẹ̀ náà ń pa àwọn olórí ibẹ̀ náà ń pa a dẹ̀ ń tẹnumọ́ à ń tẹnumọ́ à ń tẹnumọ́ ẹ jẹ́ àdìde ẹ jẹ́ ká kúrò nínú inú nàìjíríà ẹ̀kan tó sọ nàìjíríà di ẹ̀kan tó sọ south west kan tó sọ lẹ́wà di báṣubàṣu òun tún lè premium times eh, times tẹ bá tún wo déètì eléyìí náà lórí premium times òun rèé òun nìyẹn this is eighteenth of july twenty sixteen ẹ tún wo àwọn tó tún pa níbẹ̀ náà ṣẹ́rí suspected herdsmen kill Plateau traditional ruler again àwọn olórí ibẹ̀ náà náà tún ń pa o àwọn olórí ibẹ̀ náà ń pa o àwọn olórí ibẹ̀ náà ń pa o àwọn olórí ibẹ̀ náà ń pa o hmm, à ń tẹnu mọ́ à ń tẹnu mọ́ orí news la wà yìí òun rèé ẹ lọ síbẹ̀ kẹ́ lọ kà á eléyìí this is just three hours ago nǹkan tí mo ṣe kà lórí punch ṣe rí eléyìí sìn òun rèé this is three hours ago just three hours ago òun là ń wò yìí three hours ago ṣe rí òun ni another newspaper tó tún gbé yìí sìn ṣẹ̀rí báyẹn ń sìn òun rèé ẹ̀tún ẹ̀tún jẹ́ ká tún kà á íńtánẹ́ẹ̀tì ò kí ń parọ́ bó dẹ̀ ṣe wà lórí bíbá ẹ̀sìn bó ṣe máa wà ń bẹ̀ títí láéláé ló tẹ́ bá tún padà wá pé fẹ́ ka news yìí bẹ́ẹ̀ ṣe tún máa bá ń bẹ̀ suspected Fulani herdsmen kill Plateau traditional ruler again àti five others hmm. à ń tẹnumọ́ o à ń tẹnumọ́ o à ń tẹnumọ́ o a lè máa kà á lọ CNN gan tún ń gbé òun lélẹ̀ this one is twenty fifth of June twenty eighteen a dẹ̀ ń pariwo à ń pariwo à ń pariwo ha ẹ má jẹ́ kán sọlẹ̀ Yorùbá di báyìí ẹ wo gọ́vnà Borno kò lè rìn mọ́ nínú state ẹ o kò lè rìn mọ́ o kò lè rìn mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ẹ lọ ronú ẹ pìwàdà ẹ lọ ronú ẹ pìwàdà ká ní àwọn bàbá wa ni wọ́n ti gbàbọ̀dè fún wa ni rántí pé ìwọ tó pera lọ́mọ yorùbá ọ̀mà nílẹ̀ bí ẹ sórí ilẹ̀ yorùbá ogun màmá ti ṣẹlẹ̀ kí kó jẹ́ pé àwọn òbí wa gan wọ́n á ti lọ máa síkì rẹfugí nílùú míì ìlú yẹn náà máa bí wa sí àwa ní a máa wá dàbí ọmọ tí ò tiẹ̀ níran àní mọ sítórì wa àní mọ history wa mọ́ àwọn àjòjá ti gba ilẹ̀ wa ṣùgbọ́n ìwọ̀n tó bá kọ̀ tó jáwọ́ tó ṣáà ní pé o fẹ́ máa kọ̀ntínú láti máa gbàbọ̀dè fún ilẹ̀ yorùbá wọn ní ká má ṣe pé mi ò ní ṣe pé o ṣùgbọ́n lágbára ọlọ́run sórí àwọn herdsmen yìí wọ́n máa kidnap ẹ wọ́n á kidnap ìyàwó ẹ wọ́n á kidnap àwọn ọmọ ẹ lórúkọ jésù wọ́n máa kidnap ẹsẹ̀ wọ́n á kidnap ọkọ ẹ wọ́n á kidnap àwọn ọmọ ẹ ìwọ náà wàá rí bó ṣe ń rí lára gbogbo àwọn èèyàn tó ti pánsìn ayé wọn ò lè rí bákan náà mọ́ ẹbí wọn ò lè rí bákan náà mọ́ àwọn ọmọ yẹn gbogbo kò lè rí bákan náà mọ́ ṣùgbọ́n kàkà kẹ́ ẹ jẹ́ ká dìde ká dìfẹ́ǹdì yorùbá ká dìfẹ́ǹdì gbogbo ilẹ̀ yorùbá ká lé gbogbo àwọn pípù kúrò lórí ilẹ̀ wa ẹ kọ̀ ẹ tún ń gbàbọ̀dè ẹ ń gbàbọ̀dè ilẹ̀ adẹ̀ bí yín alálẹ̀ àbí yín alálẹ̀ àbí yín alálẹ̀ àbí yín ilẹ̀ yorùbá máa bí yín ẹ ṣe gan